الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن هذا الى tẹsán islam tó pe wa lọ sídìí rẹ̀ ọlọ́run ní kéèyàn jẹ́ni tí máa yára láti ṣe onáà ní kéèyàn máa yára níbi àti máa tẹ̀lé ti Allah kéèyàn sì yẹn ni tó ṣe pé ó ń gbìyànjú láti ṣe ìdíje pẹ̀lú àwọn èèyàn míì nínú bẹ́ẹ̀ kó sì gbìyànjú láti dání jẹ́ kíkọ́ máa fi falẹ̀ kó máa yára kámákámá níbi àti ṣe ti Allah Rabbul Alamin kó sì máa fi falẹ̀ eléyìí ni wọ́n ń pè ní. ìyára níbi títí àwọn ṣe olóore àwọn kan púpọ̀ wà tó lọ́yìn ẹlẹ́dàá wọn fi pa wọn lẹ́sẹ̀ eléyìí tó fi pa wọn lẹ́sẹ̀ lásán ṣùgbọ́n ṣe ló fa àwọn kan yìí pa wọn lẹ́sẹ̀ kálíbà àmà tẹ̀ lásẹ̀ rẹ̀ kí wọ́n wá jọ kan nínú àwọn nínú tẹ̀lé tọ́lọ́run yìí kó sì jẹ́ ẹni tó yẹ pé ọmọ ayára ṣe bẹ́ẹ̀ èfi falẹ̀ rárá eléyìí ni wọ́n máa pè ní ìmọ̀ ayára níbi àti ṣe àwọn ṣe olóore ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú alukur'ani alápọ̀lẹ́ nínú suratul mu'minun ọ̀rọ̀yìn àwọn olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀yìn lẹ́lẹ́dẹ́ ìnáwó min khashyati rabbihim mushfiqun. والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ọlọ́ni dájúdájú àwọn àtàrà ń pè lólùgbàgbọ́ òdodo àwọn náà làwọn ẹni tó ṣe é pé. الذين هم إلا الذين هم من خشية ربهم مشفقون أنا أن تشرك وما قال الله وبهجا ìpáyà ọlọ́run tó ṣe máa páyà ọlọ́run gbogbo ògbà ni wọ́n máa fi páyà rẹ̀ òun náà ló sì mú wọn máa tẹ̀lé tiẹ̀ ní gbogbo ògbà wọ́n yìí sì fi léyìn wọ́n yìí fi sáwàdà rárá wọ́n yìí sì fọwọ́ rẹ̀ hẹ́hẹ́. wọ́n yẹ kí mú ìpayọ̀ ọlọ́wọ́n ọbẹ̀ eléyìí táwọn ṣe nítorí gbówó wọn láti dẹni tí ó jèrè pẹ̀lú ìyanu Allah wọ́n yẹ kí wọ́n bí ya lọ́rọ́ bí ẹ̀mí A àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà àwọn ẹni jẹ́ wọ́n fi pàlàbà àwọn àti ọlọ́run àwọn ayé ọlọ́run nínú ní ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ bọ́lá ó lè fetí pààlà rẹ̀ títẹ̀lé ni wọ́n máa tẹ̀lé bóyá ìròyìn ni ọlọ́run bá ń fún wa ó lè pe tọ́ síbẹ̀ aláṣẹ ni àwọn máa náà wọ́n bá gbọ́ lódodo àwọn ẹni tó ṣe pé tẹ́ máa ń ka ọ̀rọ̀ ọlọ́run bá wa ìwádìí rẹ̀ máa mú wa wọ́n máa ké wá èyí kì í sọ̀rọ̀ ìyàn ọ̀rọ̀ Allah Rabbul Alamin náà lélẹ́yìn wal ladina hum bi rabbihim la yushrikun. àwọn ènìyàn tí wọn kì í ṣẹbọ sí àwòrán kọ́lá kí sánmà kọ́pà pọ̀ mẹ́lẹ̀ wọn à ní rìn ká mí ìfisorogun fún Allah Allah Rabbul nìkan tí képe tí wọn yìí fi nǹkan kan nínú ìjọsìn àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n àwọn tó bá kún akura wọn tó bá bẹ ní kọ̀lọ̀fín àbí kọlọfì kan wọn tó bá pín nǹkan míì wọn máa kápò sí nǹkan míì àwọn eléyẹn àwọn kọ́ olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo olóyìn ẹni tí kìí fi nǹkan kan sọ̀rọ̀ fún pẹ̀lú Allah walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọ́n máa ṣe gbogbo ṣùgbọ́n káwọn kì í balẹ̀ gbogbo ń tọ́ba tẹ̀lé ṣe nínú sí olórí gbígbọ́ pẹ̀pẹ̀ ìlọ́kà wọn máa gbọ́ pẹ̀pẹ̀ ìgbẹ́ ha iṣẹ́ tá a ṣe sọ́wọ́ wọn ti gba àbí òní gbà àti pé pápá agbọ́n bá a ṣe dá bá a ṣe dá ọ̀dọ̀ ọlọ́run náà là á sábọ̀ sí kí ni kó táwọn àdìsọ kọ́ lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wọ ọba rínú lóde wípé gbà lérò pẹ̀lú sẹ́yìn ní ìgbà tá a bá dọ́dọ̀ rẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm ulaika yusari'una fil khayrat ọlọ́run àwọn eléyìí o àwọn àwọn ẹni tí máa yára níbi kásá wọn sí olóore ẹni táwọn nǹkan mẹ́rin ní bá pé sí lára ẹjọ́ ṣe ìbẹ̀rù rẹ̀ tó ní sọ́lọ́ gbogbo gbà ni ìbẹ̀rù ló sì àwọn ẹni tó jẹ́ pé wọn kì í ṣẹbọ sí Allah àti pé àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń ná owó wọn wọ́n ń ṣe àwọn dáadáa téèyàn máa fara ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n mọ ìgbé ọ̀rọ̀ lọ́wọ́ bá làwọn padà sí àwọn eléyìí lẹni tí ń yára níbi ká ṣe àwọn sí olóore o wa hum laha sabiqun àwọn náà sì lẹni tí máa yára débẹ̀ akramakumullah táwa wọ ayáyí àríkí ayáyí ó ń ṣe àpèjúwe. àwọn àpẹẹrẹ táàfì máa dá ẹni dé yára níbi ká ṣe olóore ma láti ọsẹ ẹni tí ń tan ara jẹ àlejòjọ yìí pé wọn gbọ́ lọ́wọ́ ọbẹ ẹlẹ́dàá wa gbọ́ wọn sì ń bẹ̀rù ìyà eléyìí wà lọ́dọ̀ lọ́wọ́ ọbẹ wọn jẹ ẹni tó yẹ gbogbo náà máa bẹ̀rù rẹ kí esi dáyé kan níwájú àwọn èèyàn kan wọn tó máa kìí ṣe e- e- ìbẹ̀rù ike èké wọ́n bẹ̀rù rẹ̀ sánsan lẹ́ni tó ṣe tara àdàrú yìí ń wá ìyọnu ọbẹ̀ ẹlẹ́dàá wa àwọn eléyìí báyìí náà làwọn ẹni tó ṣe pé gbogbo ń tọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó fún wọn ṣe gbogbo tí wọ́n ṣe lábẹ́ àbúradà ẹ̀sìn wọ́n á máa tún bẹ̀rù ọlọ́run pé sọ́lá gba ìyá ńlá wa Aisha radiyallahu anha obi anabi Muhammad sallallahu alayhi wa sallam ní ìbéèrè pé walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajilah annahum ila rabbihim raji'un ọ̀rọ̀ náà tó sọ ike àwọn ẹni tó ti pé wọn a máa ná ohun tí wọn ná ṣùgbọ́n nígbà tó ti pé àwọn kan wọn ẹ̀wá yìí máa bẹ nínú rẹ̀. tí wọ́n sì mọ̀ yìí pé dájú ọ̀dọ̀ ọlọ́run làwọn padà sí ọ̀hún ọ̀lẹ́dẹ́ ilẹ̀ ìṣòro náà kọ́mùrọ̀ wọ̀ ìṣòro ṣé àwọn ẹni tó lọ́wọ́ bá ń sọ bí àwọn ẹ̀rọ àwọn múmìnì tí wọ́n rí sí olóore ṣe ṣùgbọ́n tó ti bá ti rí sí olóore ṣe wọ́n á tún máa mutí tó ti bá ti rí sí olóore ṣe wọ́n báwọn náà lẹni tí wọn gbé tó bá ti rí sí olóore ṣe ẹgbẹ́ tó máa bá wọn pé sọ́nà ó sì gbà àbí òní gbà. Àbí sallallahu alayhi wa sallam ọ̀hún adáhùn ni lá bint as-Siddiq ìwà ọmọ kò rí bẹ́ẹ̀ walakinnahum alladhina yasumuna wa yusallun àwọn ẹni tí wọn bá ń sọ̀rọ̀ àwọn níbí wọn làwọn múmi tọ́mẹ́ntì sùyàm tọ́mẹ́ntì sọ̀lẹ́. ويتصدقون كما تسارى وهم يخافون ألا تقبل منهم ṣùgbọ́n dẹ́rù tún bá wọn pé sọ́yà ó sì gbà àwọn lọ́lọ́wọ́n bá ń sọ mi. أولئك الذين يسارعون في الخيرات àwọn eléyìí làwọn ẹni tí máa yára tẹ́lẹ̀ pé wọ́n máa yára sí àwọn tí olóore wahum laha sabiqun àwọn náà lẹni tí máa gbáwájú gbogbo èèyàn ṣe. Al-Imam Tirmidhi olóògbé adéṣe jáde nínú tírà rẹ̀ ó ní hadithun sahih bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀mí àwọn náà sọ pé adéṣe tó fẹsẹ̀ rìn lẹ́nu tí ẹ bá jẹ́ni tí máa yára níbi ká ṣiṣẹ́ olóore iṣẹ́ olóore tí èèyàn máa yára ṣe ó máa ń bí àwọn èso oríṣiríṣi alákọ̀ọ́kọ́ nínú àwọn èso oríṣiríṣi yìí báyìí ó náà ni náà ló èèyàn dẹni tí. ìròyìn ṣíṣe dáadáa tí wà lára rẹ̀ ìròyìn jíjẹ́ ní dáadáa yà wà lára rẹ̀ tí ìyàrá jẹ́ ẹni tó jẹ́ pé máa yára níbi ká ṣe dáadáa ọ̀ padà dẹni tí wọ́n ń ròyìn pẹ̀lú pẹ̀lú ìrìnnì ọ́ ẹlẹ́dàá ti ṣe sọ nínú من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك من الصالحين الله نوع لدعوة ذلك بقى من أهل الكتاب أن يكاد لك أوامع ديدرو أولو وما كان وراء الله tó forí kalẹ̀ ti ń sin lọ́wọ́ wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àti ọjọ́ kẹ́yìn wọ́n sì ń fòòró àwọn èèyàn láti ṣe dáadáa wọ́n sì ń kọ ìbàjẹ́ fáwọn èèyàn àwọn ti gba ìsìláàmù wà ulaika mina salihin ọlọ́run eléyìí wọ́n ń bẹ nínú àwọn ẹni rẹ̀ ẹni bá ti yára níbi ká ṣe dáadáa ẹni ọmọ afàsẹ́yìn níbi ká ti ṣe olóore. wọ́n máa padà dẹni rí kọ́nà ẹlẹ́dàá kó sànú àwọn náà kó sì wọ́n lọ́kàn nínú àwọn ẹni rí nínú àwọn ètò rí tí ń bẹ fún káyọ̀ ara níbi títí sí olóore onáni ìsìnjábẹ́ tó dùn á ọ̀nà àwọn àgbàdo èèyàn gbogbo ẹni tí bá máa yára olóore wa sọ fún nípa zakari رب لا تذرني فدا وأنت خير الوارثين فاستجبنا له فاستجبنا له ووهبنا له يحيى واصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين أرني أولتي نفع النبي زكريا عليه السلام نفع تقول ولد عليه أنبئ الله لربي ìrọ̀lú ẹlẹ́dàá mi látàdá mi fọ́rọ̀dá mẹ́tàmí dára mi mẹ́tẹ̀ kí ó jẹ́ pé mi nìkan ní màá dára mi rí láyé mi tí mo wà wọ́n yọ sàánú mi jẹ́mi ní òbí mà wà á ń tọ́kọ ìrọ̀lúwárí sí ìrọ̀lú ọba tọ́rọ iwájú wọ́n lọ bá dáa ju níbi kájogún fún yàn. ọlọ́ni fẹ́ tẹ́tẹ́ bí náà lẹ̀ àwọn ajẹ́pẹ́ rẹ̀ wọ́n wá bí náà lè hu yáyá. àwọn afọwọ́lámaka yàhíyá maka ìtumọ̀ yàhíyá yọọ máa sẹ̀mí ìtumọ̀ yàhíyá olùmọ̀tò máa sẹ̀mí kò ní kú títí dọjọ́ kú rẹ̀ yìí sọmọtò máa dáwúdájì. wà á fúlàfúlà rẹ̀ tún ìyàwó rẹ̀ sí obìnrin tó ti dàgbà tó ti gbó ẹ̀ tó lè lóyún bá ti pé ó ma ọlọ́lá àtúnṣe ọ̀dẹ́ni tó tó lóyún tó إنهم كانوا يسارعون في الخيرات يتلاسون ولا وبلا جاري إذوفا وذلك النبي زكريا عليه السلام أتعوين ياري وجلسي من ياري نبي كسي عواسي ولوري وأنا بقول وجاري أو أما ياري نبي سيسي ولوري sọ̀rọ̀ kí sẹ́ bú ẹnìkan síwájú rẹ̀ ṣe àwọn tí àdánù wọn lọ́ọ́ máa síwájú wọn lè máàmù ó sì fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ gbàdúrà rẹ̀. wọ́n yẹ dárúwọ́ lẹ́nu èyí ló ṣe wípé kọ́nà àbọ̀ foríjì ọmọ alágbèbè sàárì ibn Jubayr rahimahullah níbi ọ̀rọ̀ ọlọ́run tó ní wasaari owó lamọ fẹrẹsẹ mẹrọ bẹkọm ẹyà lọsídìí àforíjì kan látọ̀dọ̀ olú ẹlẹ́dàá ni sàárì ibn ọ̀kan nínú àwọn olùmọ̀lẹ́ni nínú àwọn tàbíàyìn nínú àwọn ẹni tó pawọ́lé àwọn sàhábà àwọn sàhábà ni wọ́n rí wọn láǹfààní àti ránàbẹ Muhammad sallallahu alayhi wa sallam Sa'id ibn Jubair oníwàsáyẹwò bil a'mal as-salihah ila maghfiratin min rabbikum ó ní ẹ̀yà níbi sísẹ àwọn ẹsẹ olóore lọ sídi àṣírà foríjì lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá yín ẹ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò forí jìn ọ́ òṣìṣẹ́ ọlọ́ọ̀rẹ́ àwọn ẹsẹ̀ burúkú àwọn ẹsẹ̀ pálapàla eléyìí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ti léwọ̀ àwọn ní ọkọ ọwọ́ rẹ pátánì oríṣiríṣi ẹ̀ ló ní lọ́wọ́ ó sì ń fẹ́ kọ́ ọlọ́run forí jìn ọ́ ọdájú pọ̀ ńlá lánìí. nínú àwọn èso eléyìí tí wọ́n níbi ìta níbi títí àwọn ẹsẹ̀ olóore ó náà ní náà èyí ọ̀sán ni tó ní ipò gíga ti sísúmọ́ lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wàá dání tó ní ipò àgbéga eléyìí tó já sí ìsúmọ́ lọ́wọ́ ọba pẹ́kípẹ́kí ọwọ́ látọ̀dọ̀ Qatada rahimahullah níbi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá tó ní wa minhum sabiqun bi khayrat ó ní hàlẹ́ mọ́kọ́rọ́ ń nínú wa àwọn ẹni tí máa yára láti ṣe àwọn ẹsẹ olóore ó ní àwọn ẹni tí máa yára níbi àti ṣe àwọn ẹsẹ olóore àwọn ni. àwọn ìtọ́lọ̀ wọn bá súnmọ́ pẹ́kípẹ́kí àwọn ìtọ́lọ̀ wọn bá súnmọ́ pẹ́kípẹ́kí nìyẹn ó túmọ̀ sí pé oríire ló ṣe tàtọ́ máa yára láti ṣe dáadáa tó máa yára láti ṣe àwọn ẹsẹ olóore ó padà jèrè kó dání tọ́lọ̀ wọn bá súnmọ́ pẹ́kípẹ́kí ọlọ́wọ́n bá kọ́ sànú àwọn náà Abdullahi ibn Abbas radiyallahu anhuma ìgbà tó ń túmọ̀ ayé rẹ̀ wọ́n ní as-sabiqu bil khayrat yadkhulu al-jannata bighayri hisab ẹni tí wọ́n máa yára níbi àti sè àwọn ẹsẹ̀ olóore yóò wọ al-janna lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama láì jẹ́ pọ́n lọ́wọ́ bó ṣe ṣirò fún ọlọ́nkọ́ sànú àwa náà nínú rẹ̀ ìṣòro rẹ̀ ti ń bẹ fún ká máa yára níbi àti sè àwọn ẹsẹ̀ olóore. قلنا الفوز بالجنة إلى الجنة والنجاة من النار يوسف بلوا النار إنه تتوقع سيرلي باي قلنا لرا وما قال ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقال الحمد لله الذي أذهب أن الحزن إن ربنا لغفور شكور أنا ندعى أني لنا أورثنا الكتاب الذي اصطفينا أو نشأت عليك علينا أو يروى أو ندعو ترى àwọn ẹni tá a sà lẹ́sà nínú àwọn ẹrú wa àwọn ẹni àjogún síra náà fún fẹmi ló ń bọ ẹmu ní lẹsẹ ọmọ nínú wọn ẹni tó yẹ kó sábò sí sórí ara rẹ̀ wọn mi ló ń mọ tọ́sí oníwọ̀ntúnwọ̀nsì sísìsì ń bẹ láàrin wa wọn mi ló ń sọ abẹ kọ́ńbẹ kọ́yọ́ olùmọ̀ yára tètè lọ sí di títí àwọn tí olóore sì ń bẹ nínú wa. bí ilé rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lọ́ọ̀rì kan wọ́n fọ́bùrù kẹ́bí yẹn. eléyìí ní àjò lọ eléyìí tó tóbi jannatu adnin ha. kí a pèsè dé àwọn ẹni wá àwọn ẹni lóyìí olóòrè jẹnà ibùgbé tọjá ilé ìdẹ̀ra ibẹ̀ ni wọ́n wọ̀ yuhallawna fiha min asawira min dhahabin wa lu'lu'a. wọ́n á máa sọ̀tọ̀ ní àlùjánnà pẹ̀lú àwọn ẹ̀gbà ọwọ́ eléyìí ọjà ti wúrà àti eléyìí ọjà ti òkúta olówó iyebíye eléyìí tá a mẹ̀sí lọ́lọ́ wọ̀lùbá fóhùn fi hà hàrí ọ̀tọ̀ hàrí iná ìlàsọ àwọn ọmọ àlùjánnà ní tó ń bá wà àlùjánnà ọlọ́kọ́ sí àlùjánnà lẹ́yìn wa gbogbo wa wa qala alhamdulillahi alladhi anna alhazan wọ́n máa pa àdúpẹ́ fọ́nà gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n bá ní í ṣe ọba tó kó ìbànújẹ́ kó fáwa ọba tó mú ìbànújẹ́ tó mú kúrò lọ́dọ̀ tiwa inna rabbana laghafurun shakur dájọ́jú olúwa ẹlẹ́dàá wa aláforíjì ni shakur ọba tó ṣe wípé wọ́n dúpẹ́ fáwọn ẹrú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni lórí dáadáa tí wọ́n bá ṣe. al-imam abdulrahman as-sa'di rahmatulahi alayhi wọ́n nínú tafsiri wọn wọ́n ni man sabaqa fi dunya ila ẹni tó bá jẹ́ ẹni tí máa yára lọ sí di ká sí àwọn sí olóore nínú ilé ayé wáyé fọwọ́ sábẹ́ kó fẹ́ àkírọ̀ tí ilẹ̀ jannat ọ̀nà ẹlẹ́ni tó yára tó yára tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmù níbi àtìrá lè jẹ́ náwọ̀ fẹ́sàbẹ́ kó na àlẹ́ kọ́lùkì dáradá lọ́sàájú àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tó gba iwájú mẹ́lòmíì lọ́wọ́ níbi ká sí àwọn ẹsẹ̀ olóore àwọn náà ni wọ́n ga jù nínú àwọn èèyàn ní ipò àgbéga láyé àti lọ́la òkèèyàn abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó jẹ́ káwa náà ká nípìn eléyìí tí ó lóorìn nínú mímọ yára ṣiṣẹ́ olóore ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá kọ́mọ́sọ ìpín tiwa náà nù láyé. كما سوى لن يوسف تبعد لولا القيامة أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 orí àjò la wà kí la wá ṣe láfi bá rere pàdé ní ìgbà tá a bá délé tá a ń lọ lọ́la gbẹ̀ndà kìyàmà àmì ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo ẹni tí Ọlọ́hun bá bá ràn lọ́wọ́ láti máa yára níbi à ń ṣe àwọn aṣẹ lóore bẹ́ẹ̀ ni kákóra tè kí ìrẹ̀wẹ̀sì ọba wa níbi àti ṣe àwọn aṣẹ olóore àmì ńlá ló náà jẹ́ ìpẹ́rù onítàn ọlọ́run má jẹ́ kémi pẹ̀lú rẹ̀ kájọ́ kan nínú irú wọn. irú onítàn kò ronú nípa abúlá lọ àti pé bọ́lá ti ń bọ̀ báwo lọ́rọ́ ó ṣe rí nígbà tá a bá débi tá a lọ. ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú àwọn èèyàn lónìí tó jẹ́ pé ni ni ọba ti tí ọba ti ṣèkà ọkàn ò ti balẹ̀ inú ò ní dùn rárá yóò tún máa béèrè pé èèyàn mélòó ni wọ́n ti parí èèyàn mélòó ló bá lọ síwájú. ọ̀ ọ̀ dàbí ọ̀daràn paraku ọ̀bàyéjẹ́ burúkú níbi tó ń tó ń pààyàdé owó tí ọmọ yóò ń ká rẹ̀ ma. a'udhu billahi minash shaitanir rajim kájẹ́ bàbá màmá ọmọ ọ̀dọ́ ó náà ní tọ́ yẹ wá ká máa yára níbi ṣíṣe àwọn tí nítorí pé àwa gidigidi ni wá àwa kan sí tá a ní níbi lè jahannam àti pípapá ara wa ọ̀lẹ́ burúkú ni wá ẹni tí wọ́n ti máa rẹ̀ lọ́lẹ̀ ó yẹ kó ti sẹ́ni eléyìí tó ju ọ̀rọ̀ náà lọ tó di lọ́la gbẹ̀ndà kìyàmà kọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá kó sànù wa àwọn tí wọ́n ti wá rere àwọn ti mà dájú sáká wípé kò sí tàbí ṣùgbọ́n téèyàn bá jẹ́ ẹni tí máa yára níbi àti ṣe àwọn ẹsẹ̀ olóore nílé ayé ń bí eléyìí máa ṣe sáàbì ọ̀rọ̀ náà ìsì máa jẹ́ sábàbí kan gbòógì níbi kárọ̀ ìjẹ́nà wọ̀ ilé ìtẹ̀mí pẹ̀lú rẹ táǹjọ́ ń ṣe ńbárì ńbárà rẹ̀ àfi ká gbìyànjú o láti rí pé iṣẹ́ olóore iṣẹ́ olóore onáàlà ń ṣe ní gbogbo gbà tá a bá ti wá rí ọ̀nà láti ṣiṣẹ́ olóore ká máa sọ olóore jáde lẹ́nu wa ká máa sọ olóore jáde lẹ́nu wa máa kí alukur'an nínú iṣẹ́ olóore ni máa ṣe azkar nínú iṣẹ́ olóore ni máa kà á nínú sí olóore ni máa ronú nípa àwọn ẹ̀dá tó dá nínú sí olóore ni nítorí pé sí olóore sí olóore ètò àsọ̀rọ̀ rẹ̀ yí báyìí kì í ṣe nǹkan tó jẹ́ pé owó nìkan iná ni wọ́n máa fi rí i ṣe nínú kéèyàn máa sin lọ́n kéèyàn máa sin lọ́n lọ́pọ̀lọpọ̀ yàtọ̀ sí ntọ́nà wọn bá sin lọ́rùn yẹn lórí rẹ òun mójútó òun mójútó àwọn alábílà ìṣe olóore ni wọ́n pe léyìn báwọn bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ wípé ó ń fi ọ̀nà dáadáa ó fi hàn ọmọ làgéjì bí ẹ̀sìn ló ń kọ́ wọn ni ó ń pè wọ́n lọ sí di tí wọ́n ṣe tí ó títí wọ́n fi dá aláwọ̀ títí wọ́n fi ní gbàjẹ́ tó bá di lọ́la ọ̀làgbẹ́ndà kìyàmà iṣẹ́ ọlọ́ọ̀rẹ́ ni ẹni jẹjẹ pé ń bá wọn báyà sọ̀rọ̀ láti ràn wọ́n lọ́wọ́ yéésù gàgà ló ní ìrànlọ́wọ́ yẹn lọ́wọ́ ṣùgbọ́n ń bá wọn báyà sọ̀rọ̀ ni tó bá ti bá wọn sọ̀rọ̀ àwọn ọgbọ̀n wọn gbà wọ́n sì ràn lọ́wọ́ àdáàlú alẹ́ xeyìrì kẹfà àìlèyí ẹni tó bá tọ́ka sí ẹnìkan pé ṣe lóore ládàá tiẹ̀ náà lọ́dọ̀ ọlọ́ọ̀ bí sẹ́ni gbogbo eléyìí báyìí nígbà tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tó bá ara yẹn lọ́wọ́ láti máa ti bẹ́ẹ̀ èèyàn ti ń jẹ́ni tí ń yára nínú sísisi olóore nu mélòó mélòó onáàlẹ́ni tó ṣe é pé etí ń wá yóò bọ́ sí i tó bá yẹ kó ọ̀sọ́ sí i tó bá ti sọ sí tàbí sọ sí i ó ní nígbà tó yẹn ti sọ sí i àti gbà àti gbà subhanallah wà á wo bí yóò máa lọ eléyìí ara àwọn mọ́sálásí dọ̀tí ẹ̀rọ ọlọ́run ti lọ mú gbalẹ̀ ìmọ̀ ń gbà àwọn kan mọ̀ gbàdúrú bàbá yìí ẹ̀rọ ọlọ́dúrú nínú pa fẹ́ràn àlùjánnà ẹ̀rọ ọlọ́wọ́ nínú pa fẹ́ràn àlùjánnà ọ̀sán mọ̀ nípa sàgbàlagbà oníkàlùkù lọ fẹ́ràn àlùjánnà àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fojú di ó lè jẹ́ pé ní oṣù sábàbí tí wọ́n fi wà àlùjánnà tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà gbogbo eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí ó túmọ̀ sí iṣẹ́ olóore torí ẹ̀ nígbà tí àwọn aṣíwájú wa àwọn aṣíwájú wa rere lẹ́yìn táwọn ti máa wípé ìmọ̀ tètè yára níbi à ń ṣiṣẹ́ olóore ó náà ló máa ń ṣe sábàbí téèyàn máa fi rálì jáná wọ̀ tó bá di lọ́la àgbéǹda kìyàmà wọn kẹ̀sì rárá wọn gbé gbọ́n lókè níbi káyára níbi ṣiṣẹ́ olóore wọn kóra tì wọn kóra ró wọn jìnnà tí mi máa ti ṣe bú àwọn tí àdáhùn àwọn tí pálapàla àwọn jìnnà sí amúnáwọlé wọn pàtì rárá. ẹ jẹ́ ká wá àpèjúwe ọ̀sọ̀lẹ̀ orígun kan nínú àwọn orílẹ̀-èdè ìsìláàmù márùn òfin ọlọ́run tẹ̀ fi hàn wá wípé lẹ́yìn at-tawhid ash-shahada shahadatu la ilaha illa Allah wahdahu la sharika lahu shahadatu anna muhammadan abdullahi wa rasuluhu tó di alákọ̀ọ́kọ́ nínú àwọn orílẹ̀-èdè ìsìláàmù márùn ìjẹ́ pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allahu rabbul alamin lónìí kan àti ìjẹ́rìí sallallahu alaihi wa alihi wasallam ẹrú ọlọ́ni ìránṣẹ́ rẹ̀ sì ní pẹ̀lú títí orígun alákọ̀ọ́kọ́ nínú orígun ẹ̀sìn Islam tó sì jẹ́ pọ̀ lọ́pàdàjì nínú gbogbo orígun ẹ̀sìn Islam ìgbà pọ̀wọ́ yẹn ni àsọ̀lẹ̀ àsọ̀lẹ̀ eléyìí tí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá tó ti rọrùn èèyàn tó yẹ lórí wa pé ká máa ṣe lẹ́yìn márùn-ún kò sí pàtì kò sí máa tó yẹ àti yẹn ní àyàfi téèyàn bá fẹ́ wà ẹni tó bá fẹ́ wọ jẹ́nà wọ́n ti sọ láti ṣeré rárá nínú àmì pàtàkì òun náà ni pé gbogbo nǹkan yòókù nínú ẹ̀sìn ìsìláàmù yìí ìrìn ìrìn ànábì wà táwọn ti ní kí màlẹ́kọ̀ mú wa fún ṣùgbọ́n nígbà tó fẹ́ ṣe sọ láti lọ́rùn yẹn gbígbé wọn kó gbọ́ ànábì wá sí sámà wọ́n gbé tayọ fún àkejì màlẹ́kọ̀ kan sọ fún pé mi ò lè tayọ bí tí mo wà yìí ẹ̀yìn rẹ̀ lọ́lọ́wọ́ á fi sọ láti ló fi lé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́wọ́. báwo ti ṣe jẹ́ wọ́n á sọ pé mùsùlùmí ni wọ́n ìwọ́n fẹ́ wà lìjánà ọ̀fẹ́ ọ̀la ọ̀la ṣùgbọ́n kó o fi sọ̀rọ̀ àti fi ṣe ìjánà kọ̀ọ̀kọ́ ọ̀dọ̀ ọdún kọ́ lìjánà kọ̀ ọ̀dọ̀ ọdún ọ̀kọ́ ó ṣe tíkẹ́ẹ̀tì orí nígbà tó ń bọ̀ ẹni tí ṣe sọ̀rọ̀ ẹgbà ìkèké ẹsọ kan nínú ẹni tí ó wà lìjánná ó dára ẹ̀dá nínú irun ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ wa èsì ọ̀rọ̀ kankan ọkọ̀ máa fọkọ lásán pé ó jẹ́ mùsùlùmí mùsùlùmí rọ ṣé mùsùlùmí lè léwà bí káfíìrì ẹni tí wàá ti ṣe sọ̀dá kẹsẹ̀ mùsùlùmí ẹ wò wọ́n àwọn ọmọ ẹlẹ́dàá bó ti ṣe bàbára rẹ̀ tó kò fi lẹ́ẹ̀lẹ́bì lọ́wọ́ lẹ̀ ó ní kó pẹ̀lú àti gbọ́ gbọ́ òkè gbogbo sẹ́mà lọ́lọ́wọ́ àti sọ láti lé lọ́wọ́. ìtorí ìtẹ̀mí torí ìtẹ̀ náà kálíbà kálíbà àgbà ká máa tẹ̀lé wọn wá mudé wá bá wa apẹtí pàlàbà rẹ wọn mudé wá bá wa àkákún àkásí ṣé àwọn èèyàn gidi àtẹ́tẹ́ yẹn jáde jáde lásán nù èèyàn alágbára adájọ́ òwúlò ọ̀ọ́kú ẹ̀rọ ẹlẹ́sẹ̀ sọ láti síta nílá ọlọ́run mẹ́jẹ̀ ọlọ́run mẹ́jẹ̀ dànù náà tẹ́lẹ̀ ń kó abẹ́rẹ́ ń kó láti ṣe sọ láti ti ta lára ẹni tó ń pè lójú ayé jẹ sọ láti ọjà mọ nǹkan kan lọ́dọ̀ tiẹ̀ Ọlọ́run kò lè wúlò fọdàrà sọ láti ẹni tí máa mójútó wàláhì olóríire ni ẹni títí ọdà ni Al-Fudayl ibn Iyad rahmatulahi alayhi olùmọ̀lá ọkùnrin ọ̀kan nínú àwọn ni Ọlọ́run láǹfààní àti ṣùgbọ́n ẹni tó Muhammad aláàárọ̀ ọ̀mà tí bàbá yìí sọ wọ́n nípa wọn lọ́rùn lójú pé téèyàn bá mú omi wúrà téèyàn bá fi kọ́ kò kọ̀kọ́ táyà ẹnu àlà. bàbá yìí fún onírò nípa àwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam òní adraktu aqwaman yastahyuna min Allahi fi sawadi al-layl min tuuli al ó ní mo bá wọn kan pàdé láyé àwọn sàhábà ànábì nù tẹ́tẹ́ wọn á máa tijú ọlọ́ọ̀ ní òru tó sókòkò bẹ́kìtì tí wọn bá wọn ṣe ti pọ̀ wọn á máa tijú ọlọ́ọ̀ nínú òru tó sókòkò bẹ́kìtì pé àwọn ti ń sọ àsùnpara nítorí kíni táwọn mélòó nínú àkókò táwọn ti ń sìn lò láti kò ní pẹ́ kò ní jìnnà tí wọ́n bá ara wọn wí pé rárá mi dìde bẹ́ẹ̀ni dìde ìwọ ara mi ìwọ ẹ̀mí mi dìde kóde hábàkìmìlẹ̀ àkírọ́ ìwọ náà dìde kọ́ ọgbà ìwọ lọ́sẹ̀ lórí ìjọba àdìjọ́ gbẹ̀ndà òkèèyàmù ìwọ ẹ̀mí mi dìde jákàwá nǹkan tá lórí ìjọba gbẹ̀ndà òkèèyàmù bẹ́ẹ̀ làwọn sàhábà máa ṣe. tọ́ba ti sùn débì kan èèyàn kọ́ṣẹ́ ẹ̀mí ara rẹ̀ ètò òsùn tó bẹ́ẹ̀ ọ̀yá dìde kí la fẹ́ jẹ lérè ìjọba ìdàlù kìyàmù ọ̀yá dìde ló kọ̀ wọ́lá kí la fẹ́ jẹ lérè ìjọba ìdàlù kìyàmù tára bá rẹ̀ wẹ̀ sí pé ìjọba ìdí òtí dé náà asẹ́lẹ̀ máa lé koko báyìí à ìkúlẹ̀ sí àtẹnitá kí la fẹ́ jẹ lérè ìjọba ìdàlù kìyàmù lórí pé nǹkan tí òun òun dìde ó lọ sálù àlà tó bá sálù àlà lọ bẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀láàt ẹ̀ẹ́dì sọ̀láàt tí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí lọ́ọ̀ máa rẹ̀ ò ní wá fẹ́ parí rẹ̀ mọ́ àmọ́ ń gbàgbé pé àwọn sá fún ni lè má mú rákà méjì péré lásùbà àìmọye èèyàn èmi gbòsè lórí rákà méjì yẹn ó ní kí ni kí ni ń kà áàdì màláìkà subhanallah ó yẹ àkútí sáwọ́dí ẹgbọ́rọ̀ ìsọkúsọ àjẹpẹ́ ẹni bá wà ń bẹ ìkànnì ọwọ́ àlùjẹ́nà a'udhu billahi minash shaitani rajim ẹ̀gbọ́n tó lọ sọ wa qur'an al-fajr inna qur'ana al-fajri kana mashhuda alukur'ani tẹ́ máa ń kí lásùbà dájúdájú àwọn màlẹ́kọ̀ wà gbọ́ alukur'ani tẹ́ máa ń kí lásùbà àwọn màlẹ́kọ̀ wà gbọ́ àdìsí anabi sallallahu alayhi wa sallam tó a sọ pé kí ẹ sàtúbà lásán bẹ́ẹ̀ ni salatul asr nǹkan tí ìmáàmù bá ń ké àwọn màlẹ́kọ̀ wà gbọ́ nítorí náà máa ń ké àwọn màlẹ́kọ̀ wà gbọ́ torí gbogbo alákàkíw asr àkàrà tẹ́lẹ̀ bá yé wa bẹ́ẹ̀ làwọn sàhábà sábà ti sùn débi kan alára wọn rẹ̀ wí ètò sùn títí dìde ká kí lájẹ lérè tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà wọn kì í sun ọrún wà lè wọn kì í mẹ́lẹ́ wà lè náà gbìyànjú gbìyànjú nítorí pa gbogbo wa náà ok ẹnìkan ti kú bóòlù ṣe rí fún àwọn màmá wàláì oníkan sì ti dá àmà ọlọ́run ẹlẹ́dàá wa mà àwọn náà ń dọ́ta bá lọ náà àwọn náà ládàá mà ọlọ́run ẹlẹ́dàá wa sì ti mà gbogbo èèyàn tí wọ́n kún àti ẹni tí ẹ pé wọ́n kú palẹ̀ mọ́ tiwọn náà tiwọn náà ń bọ̀ náà da tiẹ̀ mà ń bọ̀ ta'ala ọ̀gá nínú àwọn wò bóun náà ti ṣe wọ́n ní tó bá lè gbọ́ àdúrà kan ibi àwọn náà wọn ẹlẹ́dàá ó fi kọ́ wa gẹ́gẹ́ bá ti rí nínú súnà anábì sallallahu alaihi wa sallam gbélé kọ́tọ́lọ́ tún kọ́ wa gbọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam ọlọ́run kí anábì wọn máa ṣàdúrà yìí nínú sọ̀láàtì rẹ̀ allahumma inni as'aluka fi'la tọ́lọ̀ ní kánàbí ọmọ sínú sọ̀láàtì ìmọ̀ràn ìbùdó kò dáná tó bá gbẹ́rù àdúrà yìí ó tún gbọ́ àdúrà táwọn ènìyàn lọ́wọ́ àwọn àlè ìwà àlèyò sọ́yà tó tún fi kọ́ wa kí ẹ máa ṣàdúrà báyìí nígbà báyìí ẹ máa wí báyìí nígbà báyìí wọ́n ní ìmọ̀ràn ìbùdó kò dáná kìí gbọ́rù rẹ̀ ìlà hafẹ́wà nípa sọ̀láàtì kan eléyìí tó wọn sọ fún wọn parí àbí táwọn ìsọlọ lọ́wọ́ àlè tó fi kọ́ wa ìlà ọ̀sọ̀láhà àfi kí ìmáàmù Ibn Qudama kó se gbádìí ti nínú alayhi wa àfi kọjá pé ìmáàmù ó fi se o. min waqti shaybubatihi láti ìgbà tó ti wà lọ́dọ̀ ọ̀kànlélẹ́ akla fi maradihi qabla mawtihi wọ́n ní imaamu ibn Qudama ó ń sin náà gidigidi ní ìgbà tó kú fẹ̀rẹ̀ tí ó kù débi kó díjẹ kùjọ ó dín o àti àyàdẹ́kẹ́lẹ́ ọwọ́ agbẹ̀rún tẹ́rin ọ̀dà gẹ́gẹ́ bíi tùràrí tùràrí onínáta máa dáná bẹ́ẹ̀ ni ìmáàmù bùkúdámà ló kù ṣáàtú kó tó kú wa mata wa huwa àákìrọ̀n ala asabihi yusabbih wọ́n ní ìmáàmù bùkúdámà ó tún kú lẹ́ni tó ti pé àwọn ọmọ ọ̀ka rẹ̀ wọ́n ń bẹ ní tó tò lẹ́sẹẹsẹ táwọn ń fi ìka àtàǹpàkò táwọn fi ń tọ́ lẹ́ni tí ń ṣe àfọ̀mọ́fọ́lọ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah wa allahu akbar bí kéèyàn ọmọ ẹsẹ tasbih lẹ́yìn gbàtà parí sọlá ẹsẹ subhanallah subhanallah subhanallah alhamdulillah alhamdulillah alhamdulillah allahu akbar allahu akbar allahu akbar subhanallah walhamdulillah allahu akbar subhanallah walhamdulillah allahu akbar fífọ wọ́tà pẹ̀lú ẹ̀ báyìí ni imaamu ibn kudama kú sí. lẹ́yìn ọ̀gẹ́dẹ́ yẹn bá ń ṣe iná lè yẹn máa kú lórí ẹ̀ gbogbo ní tíyẹn bá sì kú lórí ẹ̀ náà lèyàn ọba jí ẹni pé ọmú tí ò lè má mu sí bóun ọba kún kọ́ ó ti kú ni ìgbóhùn lọ sẹ́nu lọ́dọ̀ àrà kú láwùlọ wà lọ́wọ́ kó wọ́tá ilá bílá bàbá aláyọ̀ ń kọ́ àwọn yóò tún bá sáà ti gan lọ́dọ̀ ọdún wà ó sá ń ta òun náà ni àwọn ò lè pa mí láyò máa pa ẹ́ láyò ni bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ ọ̀dà àrà kù bí sẹ́ ń tọwọ́ lọ́lọ́rí ibú ọlọ́run má sàwọn lọ́lọ́rí ibú. eyi nígbà tí wọ́n pè àfọ̀mọ́ni máa ń ṣe fọ́lọ̀ ní gbogbo gbà ẹ wá wò bọ́ màkà bó ti wà nígbà tí ó lọ náà làwọn wa rere níbi káfọ́ owó tọrẹ wọ́n tún gbáwájú wọ́n máa yára níbi káṣẹ́ dáadáa wọ́n lè ta àwọn burúkú nítorí pé àwọn tẹ́lẹ̀ yẹn kò síbi tí ahùn yóò rà ara yóò sì ta ahùn yóò ọba gan ẹ̀rí pitọ́ oníkálukú wa náà lè dá àmà tá a láwọ́ àbá àwọn ni wa ọ̀hán ẹ̀ máa wo bí Islam ṣe wà láwùjọ wa lónìí. ẹ̀yin náà lè fún ẹ̀yin sàtífíkẹ́tì pé aláwọ̀ àbí sàtífíkẹ́tì pé àwọn burúkú ni wa. Umar ibn al-Khattab radiyallahu anhu oní amọ̀ránà Rasulullahi sallallahu alayhi wa sallam an natasaddaq anabi Muhammad sallallahu alayhi wa sallam kpaara ti ka ti sara wa wafaqa dhalika minni maala ọ̀rọ̀ tí wa sọ yìí wá ṣe déédéé pé mo rú kàbànà kultu àlèyéwòmá asùdùkọ àbàbàkiri mo wá sọ lọ́dọ̀ ara mi pé ah ǹǹ Abubakar yìí ti máa borí mi jojúmọ́ máa borí rẹ̀ lónìí. ọ̀hún bẹ̀jẹ̀ tóbi ní sèmáàlì mo wá gbéjà dúkìá mo gbé wá fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mo rò ó pàmò tí mo ní tẹ́lẹ̀ mo wá dá gbogbo owó mi sí méjì mo gbéjà jù wá fún anabi sallallahu alayhi wa sallam ṣé Abubakar sọ lè ṣerú ẹ̀ lónìí ọ̀kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam má abọ́kọ́ ìtọ́lẹ̀ àlẹ́ anábìrin kí lọ sẹ́kù bá àwọn ará ilé rẹ̀ wà ọmọ wàkúntù mẹ́tìlá mo ní ìdajì irú rẹ̀ irú rẹ̀ míì náà ń bẹ́ lé ìyẹn ni pé mo dáwọ́ mi sí méjì ni ìdajì ní ìdajì kù lé. wàá sẹ abubakar bí kúlì máa ń dá ṣùgbọ́n abubakar gbogbo owó tiẹ̀ ló pa ọ́ fọ̀kọ́l anábì sallallahu alayhi wa ni yá abubakar ìwà abubakar má abọ́kọ́ kí n'a wọn náà sẹ́kù fáwọn ará ilé na qala awqaytu lahumullaha rasulahu ó ní mo sí ọlọ́run àtànábì kù fún wa subhanallah ìyẹn ní gbogbo tí mo ní pátá korongodo ni mo kó dé yìí ẹ wo ìdíje bó ti lágbára tó ẹ wò bá ṣe máa díje níbi ká ṣe dáadáa àwọn báyìí lọ́wọ́ kan pé ká náwó síbẹ̀ yìí náà mọ̀ owó síbẹ̀ ọlọ́run lẹ́pẹ́ kọ́ lọ́wọ́ tó ti yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó bá kú ọkùnrin rẹ tó dábàrà rẹ nù sàárì gbogbo àwọn owó ọrùn èyí tó kójọ tó ń tẹ̀ra rẹ dànù ṣé lẹ́tọ̀ọ́ ṣe kọ pé ẹ̀yin ọmọ mi o mo padà wá rí i pé ibi tá a wà yóò mú ooru díẹ̀ o ara tó sì kó bolúwa rẹ̀ náà làwọn owó yẹn tá à ná o nítorí ẹ wá kó five hundred thousand ẹ lọ fi ṣiṣẹ́ olóore báyìí five hundred thousand nínú five hundred million àwọn ọmọ ọgbà pé kọ̀dájú pé bàbá yìí gbádùn lẹ́tẹ̀ẹ̀tẹ̀ báyìí tani ọba gba DHL àbí abi ordinary mail kò sí nítorí àbá jẹ́ ti bọ́ ti bọ́ ọ̀nà torí ẹ̀ àwọn àwọn apariwo kátó púpọ̀ ọ̀hún ọ̀hún ọ̀hún àwọn olóko ti kú owó wọn dà láti rẹ ti pẹ́ ẹ̀yẹ tó ń dájọ́ lọ́wọ́ akọ́kọ́ kú àwọn ọmọ rẹ̀ wọ́n máa sunkún pẹ̀lú ojú kan ó sì máa pẹ̀lú ojú di rẹ̀ sọ́tàn àbí ọ̀tún àti

ọlọ́run àmúlọ wọn náà ní múlọ fi kankan náà torí àlọ́ ṣe jẹ́ pé ẹ wo àpèjúwe rere lára àwọn sàhábà ẹnìkan gbé gàdí owó rẹ̀ wá ẹnìkan gbé gbogbo owó rẹ̀ wá ṣé ńgbà wọn á òun wá ṣé wọ́n gun ànábì ní kí ànábì fẹ́ ṣiṣẹ́ ànábì èjẹ sàrà ànábì sallallahu alaihi wa ó ní ẹ náwó sẹ́sìn ọlọ́ọ̀ sẹ́sìn ọlọ́ọ̀ bẹ́ẹ̀ ni wọn yéésù kó àmọ̀ sọ̀kà náwó ẹ̀ náwó èmi àwọn àdì àpò tèmi pé bá ń délé mi ń bọ́ délé máa wò. ẹ̀fìrì ìṣẹ́ ọlọ́wọ́ ọba lọ́wọ́ ó ti láti kó wọn bí lásán ni lóko yà kú òun yọ ọba rí i pé àwọn ọba lọ́wọ́ ìgbà a ti sọ pé ìmáàmù àwọn olùtú ajáde torí ẹ̀sìn ọlọ́run lẹ̀sìn ọlọ́run sí ìmáàmù ẹ̀sìn ọlọ́run lẹ̀sìn ọlọ́run sẹ́ni tó kò lẹ́yìn ìmáàmù. ìyá ti kó wọn gbowó tí wọn lọ kó dípẹ́ bọ́lọ̀ ni báńkì wo ni wọ́n gbà. oníkálukú aláfowólẹ̀ láàfin ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ bẹ́sìn ọlọ́run ọba ṣe máa lọ síwájú nìyẹn. àkàràmọ́kùnmọ́ tẹ́lá tún àwọn aṣíwájú wa rere níbi láti ìrántí ọlọ́run ah, ọ̀rọ̀ wọn dàgbé bọ́lá ṣe ròyìn wọn lò bí alẹ́dẹ́ ní kúrò ní Allah qiyaman wa wa ala junubihim. àwọn ẹjọ́ pé máa rántí ọlọ́run ọba nídúró wọ́n máa rántí rẹ̀ níjókòó ní ìgbà tí bá tún fẹ̀gbẹ́ lélẹ̀ máa rántí gbogbo ìgbà ìrántí ọlọ́run náà. bá wà ní gbọ́dọ̀ rántí ibi tá à ń lọ lágbára o àwọn sẹ́wọ́n tá à ń ṣe tá à ń ṣe tá à ń ṣe yìí báyìí ètò bá dánú sàǹgàn ó rí i pé wọ́n gan alára ló tún di katapila tó ń ba sẹ́yìn jẹ ìfẹ́ tó rí ṣe tó dáa ìwọ náà ni katapila ti tún wò torí pé ẹnu rí ò dúró ìsọkúsọ gbọ́yìn sọ yìí ẹ̀gàn òfófó àwọn àwọn abú tó ń fẹnu ṣe àwọn náà ni tún ba sẹ́yìn jẹ mọ́ lọ́wọ́. àwọn ẹlòmíì ti ń gbà ládàá yẹn lọ́wọ́ òkè ajá pé tí wọ́n bá ń fẹ́ láti rọ́ọ̀nà lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmà a sì ní dáadáa rẹ gbọ́dọ̀ pọ̀jù dáadáa rẹ lọ ṣùgbọ́n wọ́n lọ ń fọwọ́ kọ́lé ló ń fi gbogbo ẹsẹ̀ méjèèjì àtọwọ́ kejì ló fi ń dàwó yẹn ó ṣe dé òpin jọ pọ̀ ní ìrántí ima máa tẹ̀wọ̀n lórí òsùn wọn jọ̀gbìn dàlùkìyàm yóò fi jẹ́ kéèyàn ọ̀rọ̀ náà lọ ẹ̀yẹ́ yóò yí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu bó ṣe malé lápá kan wọn náà ló tún wo lápá kejì kò ní kankan má fún yẹn torí rẹ ẹnu ẹjẹ aṣọ ká máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ máa kí alukurani lọ́pọ̀lọpọ̀ máa wí gbólóhùn ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ jìnnà sí àwọn àgbọ́kúgbọ̀ kéje káhán ó lè máa rántí ọlọ kéje kéhán ó lè máa kí alukurani tí èèyàn bá ti máa ń gbọ́ àwọn mísíkì wọn yẹn èèyàn ní lè kí alukurani torí pé bó o ṣe kí alukurani alukurani ó yí padà mọ́ lẹ́nu ó tún di pọ́n kọrin babalẹ́gbà nítorí pé orin babalẹ́gbà ó lè má àwọn bàbá mi ò pé tá a bá gbórin babalẹ́gbà sùn orin ẹ̀ wá ẹ̀rí orin babalẹ́gbà sùn ti dẹ̀jẹ̀ rẹ̀ so babalẹ́gbà ni wọ́n máa ń lù létí tiẹ̀ oúnjẹ òyìn jọ kọlura wọn ni ọjọ́ pààrọ̀ lé bàbá àwọn kan fún títí bàbá ọ̀bà so torí e, ìgbẹ́kúgbọ́ tó wọn gbọ́ kò ní jẹ́ ọkàn rẹ ọmọ balẹ̀ sí alukurani kò ní jẹ́ káwọn rẹ ó lè máa rántí ọlọ́ torí ẹ bàbá gba pé káta lé wa kára lé bomi wà láàbà kò sí wàhálà ń bẹ̀ ilé rẹ ìkúlé rẹ orin náà wọn máa kọ́ sí ọ létí ojoojúmọ́ ariwo fò ní gbogbo gbà náà gbogbo orin so pẹ̀lú báyìí wọn náà rí i pé òun ò ní fẹ́ gbọ́

lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ dáká tí a mà àmọ́ gbogbo gbogbo ẹsẹ̀ ìwé mi ńlọ́mà ọmọ alukurani rárá. wala hawla wala quwwata illa billah akramakumullah wọn aṣíwájú wa rere wọn tún máa yára níbi kákẹ́ alukurani wọn máa yára níbi kákẹ́ alukurani wọn bá alukurani ṣeré gbogbo ọba wọn máa kọ̀rọ̀ lọ́ọ̀ni wọn bẹ nínú ẹni tó ti há sórí dáadáa ó ti há sórí dáadáa tẹ́ pé kò lè fi aráàfin kan pè mí alukur'an ń bẹ lórí ẹ̀ ó ń bẹ nínú àwọn aṣáájú táwọn akẹ́rẹ́ rí láyé yìí tó ẹ gbé tí máa ń bá òun lọ sọ̀rọ̀ yóò máa sọ ọ̀rọ̀ sọ yóò rí pé lóun ò ní kábàámà lórí rẹ̀ ló ń sọ tó bá ti di kí wọ́n dákẹ́ o táwọn ilé mọ́rọ̀ mi sọ lọ́kọ̀lọ́ pààrọ̀ ayé ni tó bá tó padà ti ń jẹun yóò máa kí alukur'an rẹ̀ sóni nítorí wà lórí rẹ̀ iye tó yẹ kó kí lójúmọ́ ìbára kò ti kéta yóò ká subhanallah bẹ́ẹ̀ ni nínú àwọn èèyàn tá a tó rí èèyàn òun lẹni tí ó ti atọ́nà fọmọ lórí ìwé tó ń kọ láti gbàwé ẹ̀rí ńlá ó wá lónìí olọmọ dáàbò bò wé rẹ̀ tí ó fi gbàwé ẹ̀rí gbogbo ayé ti wá wòrán ìwọ gẹ́gẹ́ bí olùkọ́ ọmọ tó fi mánà títí tó fi kọ̀wé ìwọ àtọmọ náà ni tí wọ́n ṣèdánwò fún lónìí lọ́jọ́ bá fi ọmọ tó bá lè dáhùn olùkọ́ rẹ̀ ló ọmọ náà tó kà káàmù kó ọba máa dìfẹ́ǹdì títí tàbí gbàwé ẹ̀rí. àfa olùkọ́ mi wàláhì ntọ́ba wù yẹn wí ntọ́ba wù yẹn rù yọkàn máa kàlùkùránì tiẹ̀ tí wọ́n máa kà wúyẹ́wúyẹ́ ni yọ máa kàlùkùránì tiẹ̀ sọ ni pé gbogbo eléyìí ayé lọ́mọ subhanallah wọ́n wọ́n yíyá àfikún wọn sọ̀kù wọ́n yíyá àfikún ayé tí wọ́n jẹ kí ló sà wá alukurani nù àfi ká ẹ máa gbọ́ pé kìnnìkan gàrí tíra àfi kí ẹ máa gbọ́ pé kíní kan àwọn dìbà àfi kí ẹ máa gbọ́ pé kíní àwọn sókè kúránì lórí pé àwọn fi ń wá nǹkankan náà ni wọ́n ti sọ alukurani di ìwé àwọn wá nǹkankan sẹ́yìn ọ̀mọ̀ pé kíkí alukurani gan ìjọsìn ìjọsìn tó ga púpọ̀ púpọ̀ púpọ̀ nítorí pé tíyàn bá lè ka súrọ́tù Fatiha yìí nìkan ọlọ́run ọmọ yìí ládàá ti mẹ́mẹ́ wọ́n wo yàrá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́nà ládàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá. ẹ̀wọ̀ adúrú ń tà sọnù fúnra wa ẹ̀wọ̀ adúrú ń tà ń fà mára láburú níbi ìgbọ́kúgbọ́ ìrúdùnì ìwọ̀kúwò ìrẹ́gbọ́nì ìṣẹ́kúṣe. àwọn nǹkan tó sì lè jẹ́ alọ́nà lọ tó lè jẹ́ ká rọ́nà lọ ó kúnlẹ̀ torí ẹ̀ lọ́jọ́ ká máa yára níbi dáadáa ṣíṣe aláàánú lọ́lọ́ bó ṣe sàánú àwọn ẹni ìṣáájú táwọn ará sàánú wa ọlọ́run ọbọ̀ kúkú sàánú àwa náà ẹ mẹ́jọ lódodo aburú pọ̀ lónìí ìbàjẹ́ pọ̀ láyé lónìí ṣùgbọ́n tá a bá ti sọ̀rọ̀ ìtinú tá a sì ń gbìyànjú pẹ̀lú ògùn ọlọ́run dáadáa lábàápàdé lọ́dọ̀ lọ. ẹ jẹ́ ká àánú gbìyànjú nítorí pé iye mímí tí kálukú òmì ọlọ́run mà kò ní lé kò ní dín ìgbà wa ni kò sẹ́ni tó mà ìdí tí gbogbo onílàákà ìké fásitì gbogbo onílàákà ìké bàtò kankan jẹ torí pé olè pọ̀ láàrin ambọ̀sibọ́sí ani tọkọ sí ọmọdé ń kú ambọ̀sibọ́sí àgbàlagbà ẹ̀dọ́ nù mistake ni ọgbọ̀dọ̀ ọlọ́dọ̀ wọn ni ogbúlọ́dọ̀ àìsàn ni yóò bá lẹ́bù ní ẹ̀rọ lásán ìjọ tí kálukọ́ ọba kú náà ni ó kú ṣùgbọ́n kí ló ń ṣe tó fi ní kábàámọ̀ pọ̀ nígbà tó ọba lọ ẹjẹ́ ayé ara sí dáadáa ṣiṣẹ́ kọ́lọ́ yẹn lọ́dọ̀ àwọn akóso fún wa sí nínú dáadáa ṣiṣẹ́ eléyìí tó yẹ kó yára sí ó náà ní ká máa ṣe àsọláàtù lọ́pọ̀lọpọ̀ fún ọ̀gá wa nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn gan ṣe àsọláàtù fún ọ̀gá wa yìí sallallahu alayhi wa sallam ọlọ́run ti pa wá láti àwọn adájú olùtẹ̀lítà nabi ọmọlẹ́yìn rẹ̀ káàánú ọmọ ṣe àsọláàtù yìí fún àti pààrọ̀ àjọsìn gangan ni. كما ما صلاة النبي محمد صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء دين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلنيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله